ẹ káàbọ̀ ẹ kú àárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ ire ojúmọ́ aláyọ̀ ló tún mọ́ wa lọ́jọ́ tòní ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ojúmọ́ ire ẹ káàbọ̀ sí abala yìí níbi tá a ti ń sọ nípa ìmọ̀ òfin àti ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà àti pàápàá jùlọ níbi tá a ti ń bára wa sọ̀rọ̀ ní àwọn ohun tá a lè ṣe láti mú ayé rẹrùn ayé dẹrùn fún àwa fúnra lára wa lọ́jọ́ ìní tí àwọn olóyìnbó ń pè ní will ó jẹ́ ohun tó yanilẹ́nu tó sì bani lọ́kàn jẹ́ púpọ̀ wípé tá a bá sọ nípa will àbí ogún pípín ní abala àwa ará adúláwọ̀ àbí àwa ọmọ Yorùbá àwọn ọmọ òtún òjìire bí a máa ń rí i pé ẹni tó bá ti fẹ́ kọ ogún rẹ̀ tó fẹ́ kọ ọ̀nà tá a máa fi pín ogún nígbà tó ń bá kú gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kú ni kò rí bẹ́ẹ̀ rárá o lónìí lábala yìí mo fẹ́ sọ fún wa kí ni ọ̀nà tá à ń gbà kọ ogún wa kátìkútì ni àwọn òfin tó tẹ̀lé ẹ̀yìn rẹ̀ tó tẹ̀lé àti pé kí ni ìdí gan àti àwọn àǹfààní tó wà nínú kékéèyàn kọ bí wọ́n ṣe máa pín ogún rẹ̀ nígbà tó bá kú. gẹ́gẹ́ bí òfin tó wà nílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ kí n sáré sọ fún wa pé kò sí òfin tó pọ̀ rẹpẹtẹ àbí tá a sọ pé òfin tuntun tó sọ nípa ọ̀nà tí èèyàn ti lè gbà kọ bí a ṣe máa pín ogún ẹni téèyàn bá kú kò sí òfin tuntun rárá òfin tó wà lórílẹ̀‐èdè nàìjíríà lónìí èyí tá a lè sọ pé òun gan-an la mọ̀ nípa rẹ̀ jù ó jẹ́ òfin tí a ti jogún láti ọwọ́ àwọn aláwọ̀ funfun látìgbà tí wọ́n ti ń ṣe tó ti ń ṣe kíni o tó ti mú wa lẹ́rú àbí tí wọ́n sọ pé nígbà tí wọ́n ti ń ṣe ìjọba lé wa lórí tá à ń pè ní colonialism eighteen thirty seven ni òfin yìí tá a pè ní Will Act ó sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ti pé gẹ́gẹ́ tó ti pé ọmọ ọdún kan ó lé ní ogún èyí tá a pè ní twenty one years ó lẹ́tọ̀ọ́ láti kọ bó ṣe fẹ́ ká kú ogún rẹ̀ àti pàápàá jùlọ téèyàn bá fi lè dàgbà dé ibi tí ó ti ń ṣiṣẹ́ tó sì ti ń kó ọ̀rọ̀ jọ tó ti ń kọ́lé tó ti ń ra mọ́tò tó ti ń dáṣe àwọn mèremère mìíràn ó ti gbọ́dọ̀ ní àkọsílẹ̀ ohun tó ti kó jọ iye àwọn èèyàn tó ní níkàáwọ́ gẹ́gẹ́ bí aya gẹ́gẹ́ bí ọmọ bóyá ẹ̀gbọ́n ni bóyá àbúrò ni bóyá bàbá bóyá ìyá àti àwọn ènìyàn gbogbo tó súnmọ́ ó gbọ́dọ̀ ní àkọsílẹ̀ wọn ó sì ní àkọsílẹ̀ ohun tóun bá ti kójọ àti bí wọ́n ti ṣe ṣe ètò rẹ̀ nígbà tóun bá lọ àwọn àgbàlagbà náà ló máa ń pa lóore lórí ọ̀dọ̀ yorùbá lédè yorùbá wọ́n á ní ikú òdòjọ́ àrùn òdòṣù ọlọ́run má jẹ́ ká fọjọ́ ọlọ́jọ́ lọ ká má sì kú ní èrè là máa ń gbàdúrà ṣùgbọ́n àdúrà ni ọlọ́run ọba láòrà bí òun ló mọ ọjọ́ tí oníkálukú wa ti kọ ló sì mọ ìgbà tó oníkálukú wa tó máa fàyè sílẹ̀ fún ìdí èyí òfin fàyè sílẹ̀ fún wa pé ká kọ sílẹ̀ ọ̀nà tá a fẹ́ gbà láti pín ogun wa nígbà tá a bá kúrò lórílẹ̀‐èdè ayé yìí tán hmm. ṣùgbọ́n bí òfin yìí ṣe là sílẹ̀ òfin là sílẹ̀ pé ogun kíkọ sílẹ̀ ó jẹ́ ohun tí ó ní jù ní gbogbo ohun tí èèyàn lè kọ sílẹ̀ nílé ayé ìdí ni pé ẹni tó bá kọ ogun bó ṣe máa pín ogun rẹ̀ sílẹ̀ yóò kọ nígbà tó wà nílé ayé ni tí ò bá sì ti sí nílé ayé mọ́ kò sí ẹ̀dákẹ́dá kọ̀ọ̀kan tó ní àṣẹ láti yí padà rárá ọ̀nà méjì la lè gbà ṣe ogún pípín ogún wa a lè kọ sílẹ̀ tó bá jẹ́ ẹni tó mọ̀ ọkọ tó sì mọ̀ ọ̀ka tí ẹni mọ̀ tí ó sì fi tí ó bu ọwọ́ lù tí ó fi kọ́tà pè ní signature ti tiẹ̀ sí ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí ò mọ̀ ọkọ tí ò mọ̀ ọ̀ka ní òde òní ọ̀nà tá à ń gbà kọ́ ni pé a lè gba ohun ẹni bẹ́ẹ̀ sílẹ̀ tí a ó sì ya àwòrán rẹ̀ sílẹ̀ eléyìí tá a pè ní fídíò a máa kà á kà ó sílẹ̀ bẹ́ẹ̀ ni ṣe ń sọ a máa yá àwọn tó sì gbọ́dọ̀ wà ń bẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ogún tó sì ń ṣàlàyé bá a ṣe máa pín ogún rẹ̀ àti amòfin ìdí ni pé amòfin yìí tó bá jẹ́ pé ilé ìta fọwọ́kọ sílẹ̀ ni ọ̀nà mẹ́ta la máa ṣe sí amòfin yìí yóò ní ìkọ̀dání ẹni tó ní ogún wọn fúnra rẹ̀ yóò ní ìkọ̀dání ní òde òní a máa mú ẹyọ kan lọ sí ilé ẹjọ́ tó ga jù lọ ní àgbègbè ibi tí ẹni yìí bá ń gbé tó bá sì jẹ́ pé ẹni tí ò mọ̀kọ tí ò lè kọ tí ò sì lè kà ni tó jẹ́ pé ṣe la ká àwòrán rẹ̀ sílẹ̀ tá a sì gba ohun rẹ̀ sílẹ̀ a ó tún ṣe ní ẹ̀yà mẹ́ta náà a ó fi ìkan pamọ́ sọ́wọ́ amòfin a ó mú ìkan lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ ní àgbègbè ibi tí ẹni yìí ń gbé ìdí ni pé nígbà tí ká tó ká ìgbé èèyàn ṣe máa pín ogún rẹ̀ kò kí ń ṣe nígbà tí ẹni yìí bá wà ní ayé nígbà tí ẹni yìí bá ti kú tán ni ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ẹni tó ní ogún tó fi ọwọ́ sí tó àbí eléyìí tó sọ sílẹ̀ tí a sì kà sílẹ̀ torí oríṣiríṣi ohun ló máa ń ṣẹlẹ̀ a ti rí ibi tí ẹ̀gbọ́n ti ń pa àbúrò nítorí ogún a ti rí ibi tí àwọn ẹbí tó ti ń gba ogún lọ́wọ́ aya a sì ti rí ibi tí aya fúnra rẹ̀ tó ti ń bá àwọn ọmọ jà pàápàá jùlọ tó bá jẹ́ pé tó lógún ó níyàwó méjì àbí ó níyàwó mẹ́ta àbí tó níyàwó jù bẹ́ẹ̀ lọ fún ìdí èyí eléyìí tí amòfin ti ṣe àkásílẹ̀ rẹ̀ tá a sì fi tọ́jú tá a ṣe ìtọ́jú rẹ̀ sílé òfin tó ga jùlọ òun láò ránṣẹ́ gbà òun láò kà ní ìgbà tí ẹ olóògbé tó kọ ogún sílẹ̀ ní ìgbà tó bá ní pé kí wọ́n kà á ìdí ni pé a ti rí àwọn ẹlòmíì tó yẹ pé ọlọ́run ọba ò tètè jogún ọmọ fún wọn tígbàkigbà tí kú máa dé ọmọ sì wà ní pínísì wọ́n wá kọ síbẹ̀ pé ọmọ báyìí iye báyìí ọmọ báyìí làwọn bí ọmọ báyìí làwọn sì fẹ́ kó jogún nǹkan báyìí àbí nǹkan báyìí nígbà tí ọmọ náà bá sì pé iye ọmọ ọdún báyìí òun ni àwọn gbọ́dọ̀ ka ogún yìí fún un àti pé ìgbà náà gan ni wọ́n gbọ́dọ̀ kó àwọn ogún rẹ̀ lé lọ́wọ́ irú ọmọ bẹ́ẹ̀ a máa ń fi ogún ìpamọ́ fún ìdí ni pé kí òun fúnra rẹ̀ kó má di pé ó máa gbójú lógún kò ní lè ṣe kankan mọ́ àbí àwọn ọ̀tá àwọn míì láti bí ìdílé látàwọn ọ̀rẹ́ tó mọ bí bàbá rẹ̀ àbí olóògbé tó ṣe lógún tó kó má di pé wọ́n á dìde ogún sí i torí pé ogún ohun ogun ni o oògùn lọ́pọ̀lọpọ̀ tàyàn sì fi ń jà nítorí pé ó máa ń lani lóògùn àti pé ọ̀nà tún ọ̀nà wo látún lè gbà láti rí i pé ogún wa kò wá di wàhálà àṣà wa ìṣe wa ó tún wà lára ọ̀nà tá a tún fi lè pa gbà pé ogún gẹ́gẹ́ bí ní orílẹ̀-èdè nàìjíríà àti gẹ́gẹ́ bí ọmọ yorùbá àṣà wa sọ pé tí ènìyàn bá dàgbà tó bá rí ibi àgbà rè tó bá jẹ́ tó fi ìyàwó sílẹ̀ lọ sílé ayé ni ó sì jẹ́ pé ìyàwó yìí ó fẹ́ ní ṣùlọ́kà tọ́ba léèyàn fẹ́ ní ṣùlọ́kà kì í ṣe ìyàwó ẹ̀gbẹ́ títí tá a mú tá a kì mọ́lẹ̀ tá a fún lóyún lásán ṣùgbọ́n ìyàwó tá a fẹ́ délédélé tá a san nǹkan orí ẹ̀ tá a lọ tọrọ rẹ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀ eléyìí ni ìyàwó alálùbáríkà nǹkan tí àṣà wa sọ ni pé tí ènìyàn bá ti gbẹ́sẹ̀ kúrò nílé ayé ìyàwó rẹ̀ àti àwọn ọmọ tínú ìyàwó ìbá bí ló lẹ́tọ̀ọ́ sí ogún yìí ṣùgbọ́n ó ṣeé ṣe kí ẹni náà ní àwọn àbúrò kí ẹni náà ní bàbá kí ẹni náà ní ìyá ǹjẹ́ rí báyìí tẹ́ni yóò bá wá kọ ọ̀nà tá a máa gbà kúrò ogún rẹ̀ yóò wá di wàhálà ṣùgbọ́n ẹni tí ò bá ní bàbá tí ò ní ìyá ṣùgbọ́n ta ló mọ̀ ẹni tó ń wo fi sílẹ̀ sáyé lọ mò ń jẹ́ kó máa yé wa àwọn ìdí tí a fi gbọ́dọ̀ kọ ogún wa àti ọ̀nà tá a máa gbà kún ogún wa nígbà tá a bá jáde láyé mo sì sọ fún wa mo ní ẹnikẹ́ni tó bá ti lé ní ogún ọdún òfin nàìjíríà ti ẹ̀ sọ pé ẹ tó bá ti di tó bá ti pé ọmọ ọdún méjìdínlógún ló ti di àgbàlagbà torí nígbà yìí tó bá ti pé ọmọ ọdún méjìdínlógún ó ti lè dìbò ó sì ti lè gbé àpótí ìbò láti ìgbà yìí gan tẹ́wọ̀n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti ti ń kó ọ̀rọ̀ jọ ló ti lẹ́tọ̀ọ́ láti kọ àwọn ogún rẹ̀ sílẹ̀ kọ àwọn tó o ní kó o sì kọ ọ̀nà tí a máa gbà pé ikú òdọ́jọ́ láìpẹ́ yìí la gbọ́ àwọn kan tí wọ́n gun ọkọ̀ bàálù láti orílẹ̀-èdè kan lọ sí orílẹ̀-èdè kan tí ẹ tó ń lọ láti ibì kan lọ ṣiṣẹ́ níbì kan tó gun ọkọ̀ bàálù tí ó sì mọ̀ pé òun ò tiẹ̀ ní gúnlẹ̀ síbi tó ń lọ ṣó mọ̀ pé òun máa kú ni. fún ìdí èyí tírú ẹni bẹ́ẹ̀ tó bá níyàwó irú ẹni bẹ́ẹ̀ tó níyá irú ẹni bẹ́ẹ̀ tó ní bàbá tó ní àwọn ẹ̀gbọ́n tó ní àwọn àbúrò ìyàwó tó nífẹ̀ẹ́ sí àwọn ọmọ tó nífẹ̀ẹ́ sí ṣe rí i pé yóò ti fi ogún fi fa ogún sínú ayé wọn nítorí bàbá á wò pé à ọmọ mi ló ní ìyá náà wò pé mo jìyà mo jìṣẹ́ lórí ọmọ ikú tó kógun jọ ni mi ò lè jẹ́ kí ìyàwó kan wá ṣègàba lórí rẹ̀ à àwọn ẹbí kan náà tún dìde àṣebọ́ ọmọ wa ni ìyàwó ní ìwọ ṣe bá àwọn àlàfẹ́ ọ tá a bá múra sí téèyàn bá sì kọ́ bọ́ ṣe máa pín ogún rẹ̀ á wà rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló jẹ́ pé ṣe ni wọ́n máa ń jìyà nígbà tí ọkọ wọn àbí bàbá wọn bá dolóògbé nítorí pé kíni nítorí pé kò sí ìlànà bí wọ́n ṣe máa pín ogún wọn nígbà tí wọ́n bá lọ tán ẹ má jẹ́ ká máa rí ogún pínpín àbí kíkọ ìṣíṣe àkọsílẹ̀ bá ṣe máa pín ogún wa tá a bá pẹ̀sẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni pé ẹ pé a ti fẹ́ kú rárá kò rí bẹ́ẹ̀ kọ́lọ́run má fi kú yí tó yá pa ẹnì kankan nínú wa ṣùgbọ́n bá a ṣe ń gbèrò pé a máa pẹ́ láyé yẹ ká máa ro tọ́lọ́run ọba bá gbé ṣíṣe rẹ̀ dé ńkọ́ kíkọ ogún wa sílẹ̀ àti bá a ṣe máa pín nígbà tá a bá pẹ̀sẹ̀ dà ó jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ayé wa arákùnrin arábìnrin tó bá nífẹ̀ẹ́ sí àwọn ọmọ tó ní tó nífẹ̀ẹ́ sí aya tó sì nífẹ̀ẹ́ sí àwọn òbí rẹ tó wàá fẹ́ kí ogún rẹ kó di ogun tó wàá di kan tó máa fi ogun máa fi lera wọn kiri kọ ohun tó ní sílẹ̀ lónìí kọ bá a ṣe máa pín kí ọlọ́run ọba kó jẹ́ kí ẹ̀mí wa gbogbo wa kẹ́mi wa kó gùn dáradára ẹ rí bí kò ní jù báyìí lọ lẹ́nìí mo nígbàgbọ́ pé a ti kọ́ ẹ̀kọ́ kan àbí méjì nípa ohun tí mo mú wá fún wa ní èní tẹ bá ní ìbéèrè láti béèrè sí lórí ọ̀rọ̀ yìí tí mo bá wa sọ àbí àwọn ilé tí mo ti bá wa sọ sẹ́yìn ni ẹ kájọ máa sọ̀rọ̀ bá a ṣe máa sọ ẹ̀yin tẹ máa ń béèrè béèrè ẹni pé bẹ́ẹ̀ ṣe ń béèrè náà ni mo ń da yín lò lórí Instagram official ọlá ọmọ yáwálé ẹ kájọ sọ̀rọ̀ lórí WhatsApp zero eight zero three six five three three four three eight máa dá yín padà sí ọ̀dọ̀ olóòtú ètò ọ̀túnba adéoyè títí ìgbà míì tá a máa pàdé èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín ọ̀làlẹ́kan Ọ̀yáwálé ó dàbọ̀.